hallelujah mo fi ọpẹ́ àti ìyìn fún ọlọ́run fún oore ọ̀fẹ́ ọjọ́ mìíràn èyí tí bàbá fi ààyè ẹgbà wá lónìí láti wà láyé àti láàyè àti pàápàá láti lè jọ wà ní àkókò ẹ láti jọ rí àkókò àkókò ọ̀rọ̀ ìyè èyí tí a ti máa ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run èyí tí a sì gbàgbé pé ọlọ́run ti máa ń bá ayé wa pàdé mo gbàgbé pé lónìí bákan náà ọlọ́run yóò bùkún fún wa láti inú ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ kí wa lọ́mọdé wa lọ́mọdé wa lágbàlagbà wa lọ́kùnrin wa lóbìnrin wa káàbọ̀ níbikíbi tí a lè wà tí a ti ń gbọ́mi sí àkókò ọ̀rọ̀ ìyè lónìí yìí a máa tẹ̀síwájú nígbà tí a máa ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ kan tí mo gbàgbọ́ wípé yóò ràn wá lọ́wọ́ ẹ̀ẹ́n ní àfikún sí àwọn ọ̀rọ̀ ìdáhùn ìsí ìbéèrè wípé báwo ló ṣe pàtàkì fún mi láti lè gbé ìgbé ayé èyí tó jẹ́ pé ó jẹ́ ìgbé ayé ọmọlúàbí látinú ọ̀rọ̀ Ọlọ́run látinú ọ̀rọ̀ Ọlọ́run báwo ló ṣe ṣe pàtàkì fún mi láti máa gbé ìgbé ayé ìṣedéédé nínú ìwà tí ọmọlúàbí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká wọnú ọ̀rọ̀ Ọlọ́run àwọn ọ̀rọ̀ tá a kì í sí lé ní ó jẹ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣìlò tí wọn ò mọ ìtumọ̀ ẹ̀ tí wọn ò yé ò yé wọn tí wọ́n sì ń gbégbé ayé àbí wàásù látinú àbí kọ́ àwọn èèyàn látinú ẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló jẹ́ ẹ̀kọ́ òdì tó sì mú kí àwọn èèyàn kó máa ṣe wàhù àbí láti máa kọlu ìdílé ìtí ọlọ́run gbé kalẹ̀ tọ́lọ́run ti fẹ́ kó ní ètò kó ní ojútùú kó sì ní àlàáfíà ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sínú ìwé Míkà ìwé Míkà orí kẹfà ẹsẹ̀ ìkẹjọ ìwé Míkà orí kẹfà ẹsẹ̀ ìkẹjọ bíbélì wípé ó ní a fi hàn ìwọ ènìyàn ohun tí ó dára àti ohun tí ó dára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 fún wa láti lè mọ bá ti ṣe máa láti lè jẹ́ ká rí pàtàkì gbígbé ìgbé ayé èyí tó ṣe déédé nínú gẹ́gẹ́ bí ọmọlúàbí gẹ́gẹ́ bí ọmọ tí Jésù Kristi tó bí gẹ́gẹ́ bí ọmọ agboolé ìgbàgbọ́ àwọn ìwà tá a gbọ́dọ̀ máa wù tó yẹ pé a gbọ́dọ̀ rí lọ́wọ́ wa pé a ṣe déédé pẹ̀lú ẹ̀ ìwà tó ti dára pẹ̀lú tó gbọ́dọ̀ dára pẹ̀lú wa ìṣe tó gbọ́dọ̀ dára pẹ̀lú wa ó ní a ti fi hàn tá a bá fi hàn wá bí ọlọ́run ò bá fi ọ̀rọ̀ ẹ̀ hàn wá ni kò ní máa sọ pé a ti fi hàn wá ohun tó ń túmọ̀ sí ni wípé a ní a fẹ́ a ti fi gbogbo eléyìí tí ọ̀rọ̀ ọlọ́run ó dájú ó sì ó sì yanjú ọ̀rọ̀ ọlọ́run pé ó sì farahàn láti inú ọ̀rọ̀ ẹ̀ wípé ntọ́lọ́ ara wọn kọ́tọ́lọ́run fẹ́ ká ṣe tí a mọ̀ tó tó pé ọlọ́run fi hàn wá òun ni wípé kó kí a ó sì àwọn ìwà yìí sì dára lójú ọlọ́run àkọ́kọ́ tiẹ̀ nìyẹn ó ní ìwọ ọmọ ènìyàn ohun tí ó dára ohun tó dára yẹn ní túmọ̀ sí pé ohun tó ọlọ́run ń fọwọ́ sí wípé ó dára ohun tó yẹ pé ọlọ́run fúnra ẹ̀ pàápàá tí ó fẹ́ kí a ṣe ni ó ní ohun tí olúwa ń béèrè lọ́wọ́ rẹ̀ òun láti ṣe kí ni àkọ́kọ́ ni pé ká ṣe òtítọ́ kí ni wọ́n ń pè ní òtítọ́ òtítọ́ òun ni ó dàbí òtítọ́ ni pé ká sọ àbí ká hùwà tó yẹ pé ó dúró lórí ọ̀rọ̀ ọlọ́run òtítọ́ nìyẹn torí pé bíbélì jẹ́ kó yọ wípé ó ní a kò lè ṣe ohunkóhun lòdì sí òtítọ́ bí kò ṣe òtítọ́ ta wá ní òtítọ́ òní Jésù Kristi ta bá ń ṣe ta bá ṣe tó ń pè ní òtítọ́ à ń wùwà bí Jésù Kristi nìyẹn à ń sọ̀rọ̀ bí Jésù Kristi nìyẹn ó ní kí o sì fẹ́ àánú Jésù Kristi ń fẹ́ àánú àánú òun ni òun ni ìdàkejì ìjìyà òun ni ìdàkejì ìjìyà ẹ rí i pé ẹlẹ́wọ̀n tó wà lẹ́wọ̀n ó ń jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ ni torí pé ó dáràn onídàájọ́ sì fi sí àhámọ́ àbí sí ọgbà ẹ̀wọ̀n bí gómìnà tó bá bá tú ẹni tó wà ní ọgbà ẹ̀wọ̀n tó bá tú sílẹ̀ ẹ rí i pé gómìnà ṣàánú fún ni ó fi ó fi kàkà kó fi ìjìyà hàn kàkà kó jẹ́ kó máa jìyà ẹ lọ gómìnà wá fi àṣẹ àṣẹ gómìnà àbí àṣẹ ọba ó fi fàáyọ kúrò ní túbú yẹn wípé kó má jìyà mọ́ ó ní àánú ọlọ́run fẹ́ ká ṣe àánú jésù kristi ó fẹ́ ká ní ìwà àánú ká ní ìrònú àánú ká ní ìṣe àánú ó ní a ti fi hàn ọ́ láti lè ṣe one àkọ́kọ́ ni pé ká ṣe ohun tó ń pè ní òtítọ́ ìkejì ni pé ká fẹ́ àánú ìkẹta ni ká rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run wa ọlọ́run fẹ́ ká rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀ ká má gbé ọ̀rọ̀ ọlọ́run tì sẹ́gbẹ̀ẹ́ nígbà tá a bá ṣèpinnu ẹ ká kọ́kọ́ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó máa borí lórí gbogbo ìdáwọ́lé wa kó máa borí lórí gbogbo ìgbésẹ̀ wa kó jẹ́ ẹ̀ tó máa borí lórí gbogbo ohun tá ò bá pinnu àti ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run máa ṣàgbá gbogbo ẹ̀ kó jẹ́ pé tá a bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí a ní nǹkan tó ń pè ní ìbẹ̀rù sí ọ̀rọ̀ ọlọ́run eléyìí là ń pè ní ìrẹ̀lẹ̀ àbí ìyẹn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run wa ìyẹn ní ìyàn láti rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run tá a bá lè rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ọlọ́run ẹ rí i pé a kò ní kò ní kò ní le fún wa láti lè rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú ẹlòmíràn pẹ̀lú àwọn ènìyàn ẹlẹ́ran bíi tiwa láti kò ní nira láti lè rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run nínú ilé ọlọ́run àbí ní gbogbo bí tá a bára wa èké hallelujah ẹ rí ihun tó tún tẹ̀lé tí màá fẹ́ ka kíyèsí òun ni ó wà ní ìwé máìkà yẹn ìwé máìkà oríkeje máìkà oríkeje tàbá láti ẹsẹ̀ karùn-ún ó ní ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́ ẹ má sì ṣe gbẹ́kẹ̀lé amọ̀nà kan pa ilẹ̀kùn ẹnu rẹ mọ́ fún ẹni tí ó ń sùn ní okùn àyà rẹ nítorí ọmọkùnrin ṣe àìbọ̀wọ̀ fún bàbá ọmọbìnrin dìde sí ìyá rẹ̀ aya ọmọ sí ìyá ọkọ rẹ̀ àti ọ̀tá olúkúlùkù ní ará ilé rẹ̀ ó nítorí náà ó ní ọ̀rọ̀ méjì náà ni ẹsẹ̀ ẹ̀ka ẹ̀ka kẹfà ẹ̀karùn-ún àti ìkẹfà ẹ rí i pé ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ti wá mú tí wọn ò fẹ́ jẹ́ kàn tí wọ́n fi ba ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yìí ni wọ́n kàn mú ni wọ́n máa sọ fún àwọn èèyàn pé má gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni má gbẹ́kẹ̀lé èèyàn kankan ìyá òṣì ọkọ òṣì wo ni ìyá ìyá òṣì wo ni ọ̀rẹ́ òṣì wo ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò kíyèsí ọ̀rọ̀ yìí láti ìpìlẹ̀ torí pé ìtumọ̀ bíbélì yìí ó wà nínú nǹkan tá à ń pè ní context nǹkan tí ọlọ́run ń sọ. So kí ni nǹkan tí ọlọ́run sọ ń bì báyìí ni wípé ká má ṣe gbẹ́kẹ̀lé ẹni tí kò yan ipa ọ̀rọ̀ ọlọ́run torí pé ní àkókò Míkà gbogbo èèyàn ló yí padà náà kọ̀yìn sí ọlọ́run gbogbo èèyàn ló kẹ̀yìn sí ọ̀rọ̀ ọlọ́run gbogbo èèyàn ló kẹ̀yìn sí ló kẹ̀yìn sí ìdílé màjẹ́ pọ́n ti kẹ̀yìn sí ọ̀rọ̀ ọlọ́run wọ́n kẹ̀yìn sí ìdílé gbogbo ilé ló ń wó ọkọ ọkọ ọkọ ìyàwó mi kò gbégbèsè kò gbégbé ayé wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ti ṣe fẹ́ àwọn ọmọ pàápàá olúkúlùkù yapa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so fún Míkà tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọlọ́run sọ fún Míkà wípé kó má ṣe gbẹ́kẹ̀lé àwọn èèyàn wọ̀nyẹn àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run àwọn tí wọ́n yan ọlọ́run ní ní sí sí ayé wọn gẹ́gẹ́ bí ìlànà àbí tí à ń tẹ̀lé ó ní kó má ṣe gbẹ́kẹ̀lé wọn a rí àpẹẹrẹ àwọn tí ò ṣe gbẹ́kẹ̀lé ìdígbàdé yẹn ló ń sọ yẹn bí ó ṣe bó ṣe pọ̀ tó nínú ìlú yẹn òun ni à ń rí yìí o wípé ìdígbàdé yẹn ó pọ̀ débi pé àwọn èèyàn inú ilé wòlíì pàápàá àwọn tó wà ń bẹ̀ wọ́n kọ ọlọ́run sílẹ̀ ọlọ́run wọn á sọ fún yín pé àwọn tó kọ ọlọ́run yẹn ìwọ máa má gbẹ́kẹ̀lé wọn ṣùgbọ́n gbẹ́kẹ̀lé èmi ọlọ́run ìyàwó ẹ pàápàá ó lè má gbẹ́kẹ̀lé ọlọ́run má gbẹ́kẹ̀lé ìyàwó tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ mi tí ó tẹ̀lé mi ìwọ ṣáà gbẹ́kẹ̀lé ọlọ́run jẹ́ àpẹẹrẹ fún wọn jẹ́ àpẹẹrẹ fún bàbá ẹ fún ìyàwó jẹ́ àpẹẹrẹ fún àwọn ọmọ tí ó yẹ pé wọ́n á lè rí ìrìn ayé wa àwọn àtìyàwó àti ọmọ o àti àwọn èèyàn wọ́n á lè rí ìgbé ayé wa bá a ṣe gbẹ́kẹ̀lé ọlọ́run bá a ṣe ń súnmọ́ ọlọ́run yẹn tó yẹ pé a lè pè wọ́n níjà láàárín ìgbé ayé tó burú jáì yẹn wọ́n á lè rí i pé ọlọ́run nìkan ló tó gbẹ́kẹ̀lé nígbà tó bá ń rí àpẹẹrẹ rere tiwa ẹ̀kẹ́ hallelujah nígbà tó bá ń rí àpẹẹrẹ tiwa wípé a gbẹ́kẹ̀lé ọlọ́run ìyàwó tó tó tí ò tí ò gbẹ́kẹ̀lé ọlọ́run yẹn nígbà tá a bá gbẹ̀gbẹ̀ ayé ìgbé ayé tó gbẹ́kẹ̀lé ọlọ́run á lè rí ipa tiwa láti lè padà sí ọ̀dọ̀ ọlọ́run kì í ṣe bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ń lò lénìí tó yẹ pé wọ́n á wọ̀ pé àwọn ò ní gbẹ́kẹ̀lé nìkankan o àwọn ò lè súnmọ́ yan o àwọn ò lè súnmọ́ ẹbí o àwọn ò lè súnmọ́ ya ọkọ o àwọn torí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ pé má ṣe gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ni tó ń ṣe wọn ò ní sọ jáde wọn ò ní torí pé wọ́n á ní kó pa ẹnu ẹ mọ́ ní tí bẹ́ẹ̀lì sì ń sọ kọ yẹn ní tí bẹ́ẹ̀lì ń sọ ní wípé àwọn tí wọn ò gbẹ́kẹ̀lé Ọlọ́run ká má ṣe gbẹ́kẹ̀lé wọn àwọn tí wọn ò sí nípa ti Ọlọ́run ká má ṣe gbẹ́kẹ̀lé wọn torí pé wọ́n á ya ọkàn wa pẹ́rẹpẹ́rẹ ṣùgbọ́n tá a bá lè fi gbẹ́kẹ̀lé wa sínú Jésù Kristi a lè jẹ́ àpẹẹrẹ fún àwọn ènìyàn wípé àwa o gẹ́gẹ́ bí iyọ̀ àti ìmọ́lẹ̀ nínú ayé tó burú yìí a sì lè gbẹ́kẹ̀lé ọlọ́run pé ó ṣeé ṣe fún ènìyàn láti lè sinmi ilé ọlọ́run eléyìí ló máa lè jẹ́ kí a jẹ́ àpẹrẹrẹ eléyìí ni tí ọ̀rọ̀ ọlọ́run yìí tí ó ń sọ láàárọ̀ yìí ìwọ tí ò ń gbọ́ mi ta ni ìgbẹ́kẹ̀lé ẹ̀ torí pé ní ìgbékalẹ̀ náà ní gbòǹgbò ẹ rí i pé èèyàn bó ti yẹ pé èèyàn ṣe èèyàn lóòótọ́ a lè rí ẹni tó a lè bá sòótọ́ rìn a lè bẹ ẹni tó lè bá sòótọ́ a lè rí bá rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó dára bẹ́ẹ̀ ó wà èèyàn rere ṣì wà àmọ́ ọlọ́run ṣì wà tá a lè fọkàn ọ̀rọ̀ wa lọ tá a lè ṣùgbọ́n wọn ò lè pẹ́ títì wọn ò lè wà títì èmi àti ìwọ láti ní ìgbẹ́kẹ̀lé pọ́nrọ́pọ́n nínú ọlọ́run nínú Jésù Kristi àkọ́kọ́ ni wípé fún ìgbàlá ọkàn wa a ń láti lè jẹ́ ẹni tó máa lè gbẹ́kẹ̀lé ọlọ́run fún ìgbàlá ọkàn wa àti fún ìgbàlá ọkàn yìí ọlọ́run ti ṣọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ náà ni jésù kristi òun lẹni tá a lè gbẹ́kẹ̀lé tó lè mú wa dé ìjọba ọlọ́run bíbélì wípé ó ní èmi ní ọ̀nà níwèé jùhánù orí kẹrìnlá ẹsẹ̀ kẹfà jésù kristi ló sọ bẹ́ẹ̀ ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ó ní ẹnikẹ́ni kò lè ṣe kíni o kò yẹ lọ́sọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ ẹ̀mí jésù kristi nìkan náà ní ọ̀nà èyí tó lè fi gbà tó o lè gbà dé ìjọba ọlọ́run òun náà ni ọ̀nà àbáyọ kúrò nú kúrò nú ọ̀run ọ̀nà sí ọ̀run àpáàdì òun ni ọ̀nà àbáyọ kúrò nínú ìpayín keke àti ìpọ́njú ìtítí ayé èyí tó wà nínú títẹ̀lé ẹran ara àbí tẹ̀lítẹ̀lé èṣù nínú ìwà ẹ̀ṣẹ̀ wa bíbélì wípé gbogbo ló ti kùnà gbogbo ló ti ṣàìsàn kékeré ni àti kùnà gbọ́dọ̀ gbogbo èèyàn tàbí pátá ó wà ní ọ̀nà sí ọ̀run àpáàdì ṣùgbọ́n jésù kristi òun nìkan náà ní ọ̀nà àbáyọ òun nìkan náà ní ọ̀nà tá a lè tọ̀ tó lè fún wa ní ìgbàlà tó sì lè mú wa dé ọ̀dọ̀ ọlọ́run eléyìí mo sì fi ń lọ láàárọ̀ yìí wọ tí ò ń gbọ́ mi jésù kristi àti ọ̀nà yìí mo fi ń lọ láàárọ̀ yìí wípé kó gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lù gbàlà rẹ wípé kó tẹ̀lé ọ̀nà yìí òun nìkan ló lè mú ọ délé ìwà rere rẹ ò mò ń lọ jọ mò ń lọ sí ṣọ́ọ̀ṣì mò ń bá wọn gbàdúrà ó dára bẹ́ẹ̀ ṣùgbọ́n kókó ẹnìkan là ń lọ ń bá pàdé ńbẹ òun náà ni Jésù Kristi tó o bá mọ̀ o máa ní o máa ní ìjákulẹ̀ kó má bàa ní ìjákulẹ̀ ni mo ṣe ń fi Jésù Kristi lọ kò ná ní nǹkan kan ohun tó máa ná ni torí pé Jésù ṣe ó ti parí gbogbo iṣẹ́ lórí igi àgbélébùú ohun tó gbúdọ̀ ṣe náà ni pé kó o fi gbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé ẹ̀ kó o fi sí Jésù Kristi kó o rí ara gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ràn án lọ́wọ́ kó o wá jẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa tó lùgbàlà rẹ̀ wípé jésù máa bọ̀ ní okùn àyà mi di olúwa àti olùgbàlà mi tó bá lè fi ayé ẹ tó bá lè gbélé lọ́wọ́ pẹ̀lú ìgbàgbọ́ yóò gbà ọ́ yóò sì fún ọ ní ìgbàlà ẹ̀kẹ́ hallelujah tí o bá fẹ́ ṣe eléyìí mo sọ wípé kò sọ tẹ̀lé mi wípé jésù kristi lónìí yìí mo ti rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ ní wákàtí yìí jésù kristi wọnú ọkàn mi di olúwa àti olùgbàlà mi kò sì kọ mi sínú ìwé yìí mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa tó bá ti sọ eléyìí pẹ̀lú ìgbàgbọ́ ńlá mo fẹ́ kó mọ̀ ipò ti di ọmọ Ọlọ́run nìyẹn mo fẹ́ kó mọ̀ wípé bíbélì wípé ẹnikẹ́ni tó bá képe orúkọ olúwa òun láòṣà àgbàlá tó bá sọ eléyìí pẹ̀lú ọkàn rẹ tó sì jẹ́rìí tó fẹ́ ẹnu ẹ jẹ́wọ́ pẹ̀lú láti ẹnu tó fẹ́ ẹnu rẹ jẹ́wọ́ rẹ mo fẹ́ kó mọ̀ pé kì yóò ta ọ̀nà lórúkọ Jésù Kristi yóò dára fún ẹ jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyá gbẹ̀yìngà bàbá gba ọpẹ́ wa fún ìtẹ́ bá a sọ lónìí àti ìtẹ́ fi hàn wá olúwa gba ẹ̀yìn wa ǹjẹ́ àwọn tó ti jẹ́wọ́ gẹ́gẹ́ bí olúwa tó gbà láyé olúwa fàánú gbà wọ́n wọ ẹ̀ṣẹ̀ wọn nù kọ́rúkọ wọn sínú ìwé ìyè orúkọ yín kò ti di àyìn lógo nu ayé wọn àdúgbò tó dípẹ́ ti ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ yín bàbá ní orúkọ jésù kristi olúwa wa àmín ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi a ó tún máa pàdé jésù ní olúwa ó dàbọ̀.